aláròye máa wí o. àwọn ará Benue yìí mà rógo o agbébọn tún pààyàn méjìdínlógún lóru mọ́jú àwọn jàǹdùkú afẹ̀míṣòfò tọrùngbẹ ẹ̀jẹ̀ ń gbẹ bí omi ti tún ṣòro nípínlẹ̀ Benue lálẹ́ ọjọ́ ẹtì Friday mọ́jú ọjọ́ àbámẹ́ta sátidé ogúnjọ́ oṣù keje tá a wà yìí níṣe ni wọ́n ya bo agbègbè mbàṣà ní wọ́ọ̀dù kanṣu mbàṣà níjọba ìbílẹ̀ katsina àlà tí wọ́n sì dá ẹ̀mí èèyàn méjìdínlógún ó kéré tán légbodò pẹ̀lú ìbọn ọwọ́ wọn. àwọn agbébọn náà kò tiẹ̀ retí pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún rẹ́fúrẹ́ǹdì fada hyacinth alia ti kéde òfin kónílégbélé ní gbogbo agbègbè ọ̀hún ṣáájú látàrí ìpakúpa àti àkọlù léraléra tó ti wáyé lọ́sẹ̀ tó ṣáájú níṣe làwọn eṣin òkọ̀kọ̀ ẹ̀dá náà dé tìjàtìjà ní nǹkan bíi aago mọ́kànlá òru ọjọ́ ẹtì Friday ọjọ́ kọkàndínlógún oṣù keje yìí sádùúgbò ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í wọ́ àwọn olùgbé tọ́wọ́ wọn bà jáde lórí bẹ́ẹ̀dì wọn wọ́n yìn wọ́n níbọn làwùlàwù bí ẹni pẹran ẹ ó rántí pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn agbébọn yìí ti ṣàkọlù sí agbègbè Sankera lọ́sẹ̀ méjì sẹ́yìn èyí tó fa ìfẹ̀hónú àwọn aráàlú níjọba ìbílẹ̀ Ukum wọ́n níjọba kò mójútó ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ ẹ̀mí àwọn ti di gbàǹjo lọ́wọ́ àwọn apamọ́lẹ́kúnjayé tí wọ́n ń ṣàkọlù sí wọn lemọ́lemọ́ ìwọ́de àti ìfẹ̀hónúhàn náà ló sì mú kíjọba kéde òfin kónílégbélé láti aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà òwúrọ̀ náà gẹ́gẹ́ bí ẹnìkan tọ́rọ̀ ṣojú rẹ̀ àmọ́ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe wí ó ní ọ̀nà ọ̀tọ̀ làwọn jàǹdùkú náà gbé àkọlù ti ọ̀tẹ̀ yìí gbà níṣe ni wọ́n múra bí ológun aṣọ sọ́jà ni wọ́n wọ̀ wọ́n sì ké sáwọn aráàlú náà láti jáde wá wọ́n láwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àmọ̀ràn pàtàkì lẹ́yìn tí púpọ̀ àwọn èèyàn ọ̀hún ti péjọ ni wọ́n ṣíná ìbọn fún wọn lójijì àwọn tó ráàyè sá lọ àtàwọn tí kò jáde tún kàgbákò lọ́wọ́ àwọn apààyàn ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ń wọlé tọ̀ wọ́n tí wọ́n sì ń wọ́ wọn jáde wọ́n yìnbọn pa wọ́n nígbà tí ilẹ̀ ọjọ́ kejì tí í ṣe sátidé yóò fi mọ́ òkú èèyàn méjìdínlógún làwọn ológun àtàwọn ọlọ́pàá tó sáré lọ ságbègbè náà rí ṣàjọ bẹ́ẹ̀ ni wọ́n láwọn agbébọn náà yìnbọn mọ́ àwọn kan tó ń sá lọ nínú igbó ọkùnrin tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí fi kún un pé àwọn tó ṣàkọlù yìí kì í ṣe àwọn ajínigbé mọ́ báyìí o ó láwọn afẹ̀míṣòfò pọ́nbélé ni wọ́n àwọn sì ti fi ìṣẹ̀lẹ̀ náà tó kọmíṣánná ọlọ́pàá àti gómìnà ìpínlẹ̀ Benue létí bákan náà ni alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ benue catherine anene ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ ni àkọlù àti ìpànìyàn wáyé ní katsina àlà a ti bẹ̀rẹ̀ ìwádìí a sì ti ń ṣiṣẹ́ lórí bá a ṣe máa kojú àwọn akọlùni ẹ̀dá yìí faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv